ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. orílẹ̀-èdè France ti ṣe àkọsílẹ̀ ikú tí ó pọ̀ jùlọ ní ọjọ́ kan ṣoṣo fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí àjàkálẹ̀ àrùn búburú COVID-19 ti bẹ̀rẹ̀. wọ́n ní ní ọjọ́ ajé ìyẹn ọgbọ̀n ọjọ́ oṣù kẹta ọdún yìí ènìyàn okòólénírínwó ó dín méjì yẹn four hundred and eighteen ló papòdà ní orílẹ̀-èdè France sọ́wọ́ ààrùn COVID-19 èyí tó ti jẹ́ kí iye àwọn tó ti kú sọ́wọ́ àrùn náà báyìí ti di ẹgbẹ̀rún mẹ́ta ó lé mẹ́rìnlélógún three thousand and twenty-four ní orílẹ̀-èdè France ẹgbẹ̀rún mọ́kànlélógún ó dín mẹ́rìnléláàádọ́ta twenty thousand nine hundred and forty-six ni àwọn tó ti wà ní ilé ìwòsàn káàkiri orílẹ̀-èdè náà ẹgbẹ̀rún márùn-ún nínú wọn sì wà ní ibi ìtọ́jú pàjáwìrì intensive care gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìjọba orílẹ̀-èdè náà sọ. àkọsílẹ̀ yìí jẹ́ iye àwọn tó kú sí ilé ìwòsàn láìka àwọn tó kú sí ilé àti àwọn ilé arúgbó. látinú ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún yìí ni òfin kónílégbélé ti wà níta láti dènà ìtànká àrùn ọ̀hún. bẹ́ẹ̀ ni àwọn elétò ìlera fìdí rẹ̀ múlẹ̀ pé yóò pẹ́ kí ìgbésẹ̀ náà tó lè so èso rere. ọ̀kan lára àwọn ọ̀gá àgbà elétò ìlera orílẹ̀-èdè France Jerome Saloman sọ fún àwọn oníròyìn pé àkọsílẹ̀ náà kò lọlẹ̀ rárá ó tún ń peléke sí i ni. ó tọ́ka pé àdínkù ti ń bá ti orílẹ̀-èdè Italy láàrin ọ̀sẹ̀ mélòó kan báyìí èyí tó jẹ́ kí àwọn ní ìrètí pé àdínkù yóò bá ti orílẹ̀-èdè France náà. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Salomon ohun tó tún jẹ́ kí ó máa tàn ká ni bí wọ́n ti ń kó àwọn tó ní àrùn náà lọ sí ilé ìwòsàn lákòótán Salomon ní nínú ọ̀sẹ̀ tuntun yìí àdínkù yóò bá ìtànká ààrùn COVID-19 pẹ̀lú ìgbàgbọ́ tí àwọn ní. gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti jáwé lọ́rọ́kúnlé lé ẹni tó jẹ́ alámòjútó àsùnwọ̀n owó ìpínlẹ̀ náà ìyẹn ọ̀gbẹ́ni Donald Igbo lọ́wọ́ nínú ọ̀rọ̀ gómìnà tí ó ní ìbuwọ́lù alukoro fún gómìnà ọ̀hún ìyẹn Ògúwike Nwachukwu nínú ni gómìnà Uzodinma ti kéde akọ̀wé ìṣirò owó tuntun fún ìpínlẹ̀ náà ìyẹn Obieze Chukwukama Chukwukama ni wọ́n ní kí ó bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láti rọ́pò Donald Igbo ẹni tí wọ́n jáwé lọ́rọ́ kúnlé lọ́wọ́ fún gẹ́gẹ́ bí ìwé tí gómìnà kọ ó ní kí gbogbo ohun tí Donald Igbo ń ṣe dúró kí ó sì kó gbogbo ìwé tó ní ṣe pẹ̀lú owó fún Chukwukama láti máa bá iṣẹ́ náà lọ. àmọ́ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ìjọba ìpínlẹ̀ Imo náà kò tí ì sọ ohun kan pàtó tí akọ̀wé ìṣirò owó fún ìpínlẹ̀ náà ṣe èyí tó ṣokùnfà ìdádúró lẹ́nu iṣẹ́ rẹ̀ bí ó bá tún ṣe wá jẹ́ tẹlifíṣàn Orísun yóò máa fi tó yín létí. àlùfáà Ọlọ́run kan pe ìpè sí gbogbo àwọn ará ìpínlẹ̀ Kwara láti tẹ̀lé òfin tí ìjọba náà fi lélẹ̀ láti dènà ìtànká àrùn covid-19 aṣojúkọ̀ ròyìn tẹlifíṣàn Orísun Abọ́lárìnwá Dáńsàràfà jábọ̀ lórí eléyìí ẹ̀já rí tó mú wá fún wa àrọwà ti jẹyọ sọ́dọ̀ aráàlú àti gbogbo ọmọlẹ́yìn Kristi lápapọ̀ láti tẹ̀lé òfin àti ìlànà ìjọba ìpínlẹ̀ Kwara láti ní kónléógbélé láti fi lè fi pinwọ́ ìtànkálẹ̀ àrùn coronavirus àti láti má ṣe jẹ́ kí àrùn ọ̀hún kó ta kọ́sọ́ wọ ìpínlẹ̀ Kwara wòlíì ẹni ọ̀wọ̀ Joseph Kọ́láwọlé Pópóọlá ti ilé ìjọsìn new generation power church nílùú ìlọrin òun ló gbé àmọ̀ràn òun kalẹ̀ lákòókò tó ń sọ̀rọ̀ lọ́jọ́ sunday lórí bí kò ti sí ọmọlẹ́yìn kristi kankan tó gbọ́dọ̀ lọ sílé ìjọsìn lọ ṣe ìjọsìn ó ṣàlàyé wípé ọlọ́run ó fi àtìlẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ lélẹ̀ lórí ìpinnu ìjọba àti láti máa tẹ̀lé àṣẹ táwọn olórí bá pa fáǹfààní aráàlú ẹ bí wọ́n ti wí. ẹ gẹ́gẹ́ bí federal government ti sọ tí state government náà dẹ̀ ti sọ wípé kí onílé kó jókòó sílé rẹ̀ bíbélì gan náà fìdí rẹ̀ múlẹ̀ pé ká bọ̀wọ̀ fún àwọn aláṣẹ bí àṣẹ bá ti wá látọ̀dọ̀ wọn federal government ó sì wá látọ̀dọ̀ state àwa ọmọ ọlọ́run gan pàápàá a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn òfin yẹn ìdí nìyí tá a fi sọ fún àwọn members wa náà pé kọ́mọ̀ wá ṣọ́ọ̀ṣì kí oníkàkùn máa gbàdúrà nínú ilé rẹ̀ pàápàá ní àkókò corona virus tí ó gbòde tí gbogbo èèyàn ń sá fún tí wọ́n ní pé ká má fi ọṣẹ ká má fi fọwọ́ wa lóòrèkóòrè àwa náà gẹ́gẹ́ bí a ṣe wà nínú ìjọ Ọlọ́run gan pẹ̀lú àwa náà ní sanitizer táwa náà ń lò gbogbo ẹnikẹ́ni tó bá ń wọnú church kó tó di pé wọ́n ní pé káwọn èèyàn kan mọ́ wá church mọ́ ẹnikẹ́ni tó bá ti ń wọ church báyìí a ní sanitizer tá a máa ń fún wọn tó ń kálukú dẹ̀ fi fọ síwájú sí i ó rọ gbogbo ènìyàn lágbàáyé pátá láti ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ṣẹ̀dá nítorí wípé ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn ó ń fi hàn wípé bíbọ̀ jésù lẹ́lẹ́ẹ̀kejì ó ti ń súnmọ́ dẹ̀dẹ̀ àti wípé ọlọ́run ó ń fi ìbínú rẹ̀ hàn sí ìwà àìtẹ̀lé ìlànà ọlọ́run táwọn ọmọ aráyé ń hù ẹ tún gbọ́ lákọ̀tún àmì bíbọ̀ jésù lẹ́lẹ́ẹ̀kejì lélẹ́yìí torí pé ó ti wà nínú bíbélì pé nígbà ìkẹyìn àwọn oríṣiríṣi àrùn àjàkálẹ̀ àrùn tí a ò tilẹ̀ tí gbórúkọ rí ìgbà kan náà sọ̀rọ̀ nípa ti ebola ìgbà kan náà sọ̀rọ̀ ti oríṣiríṣi bẹ́ẹ̀ tá a ti gbọ́ sẹ́yìn ẹ wá wo eléyìí náà ara ìbínú ọlọ́run náà ni ara ìparí bíbọ̀ jésù lẹ́lẹ́ẹ̀kejì àwọn àmì ìgbà ìkẹyìn òní gbogbo eléyìí tá a rí èmi kàn rọ gbogbo ènìyàn pátápátá ká padà sí ọ̀dọ̀ ọlọ́run ká fi ayé wa fún Jésù ká tẹ̀lé ìlànà àti òfin rẹ̀ ká sì dùn nínú ìfẹ́ rẹ̀ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lákòótán ó fi lé e fún gbogbo aráàlú wípé kí wọn ó ní sùúrù kí wọn ó sì fìdí mọ́lé láti tẹ̀lé àṣẹ eléyìí tíjọba pa nítorí ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run òun ló wà láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsàràfà fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà páìtọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Augustine Yiga ẹni tó sọ wípé kò sí ohun tó ń jẹ́ àrùn kòrónà ní ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Uganda ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ti fi ọwọ́ òfin jù sí àtìmọ́lé eléyìí di mímọ̀ láti ọ̀dọ̀ àwọn ikọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè Uganda ní ọjọ́ ajé páìtọ̀ ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó sọ fún àwọn ọmọ ìjọ rẹ̀ Revival Christian Church ní ọjọ́ Ẹtì tó kọjá pé kò sí ohun tó ń jẹ́ àrùn kòrónà ní ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè Uganda àwọn ọlọ́pàá ilẹ̀ Uganda wá sọ wípé àwọn fi ọwọ́ òfin gbé pító ọ̀hún ìyẹn yígà fún sísọ ọ̀rọ̀ tó lè mú kí àrùn kòrónà máa tàn kálẹ̀ orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu alukoro wọn Patrick Onyaga jáde wọ́n ní bí pító náà ṣe ń sọ wípé kò sí ohun tó ń jẹ́ àrùn kòrónà ń ta àbùkù bá làálàá ìjọba láti gbógun ti àrùn náà ní orílẹ̀-èdè Uganda àmọ́ agbẹjọ́rò paito ọ̀hún Wilberforce Kaiwa sọ wípé Yiga ní òun kò sọ ọ̀rọ̀ kankan tó lè mú kí àrùn kòrónà máa rùn láti ọ̀dọ̀ ènìyàn kan sí òmíràn ẹ̀wọ̀n ọdún méje ló wà níwájú paito báyìí Yiga tó ní ilé ìjọsìn àti iléeṣẹ́ amóhùnmáwòrán ló ní ọ̀pọ̀ èrò tó ń tẹ̀lé lẹ́yìn àwọn ènìyàn sì mọ̀ ọ́ fún àwọn ọ̀rọ̀ ńláńlá tó máa ń ti ẹnu rẹ̀ jáde lásìkò àwọn ìsọjí tó ń ṣe. Uganda ló ti ní àkọsílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n lórí ààrùn kòrónà. Ààrẹ ilẹ̀ Uganda Yoweri Museveni ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè náà láti dúró sí inú ilé wọn. Àwọn ilé ìwé, àwọn ibi ìgbafẹ́, àwọn ilé ìjọsìn àti àwọn ọjà kọ̀ọ̀kan ló ti wà ní àtìpa láti bí oṣù kan báyìí. Bẹ́ẹ̀ ni kò fi àyè sílẹ̀ fún àwọn ènìyàn láti wọ ọkọ̀ ìgboro àti wípé ènìyàn mẹ́ta péré ló gbọ́dọ̀ wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ nígbà tí alùpùpù tó wà ní ilẹ̀ kò gbọ́dọ̀ gbé ju èrò ẹyọ kan ṣoṣo lọ láti dènà ìtànká àrùn kòrónà ní orílẹ̀-èdè ọ̀hún. ẹ̀wẹ̀ lọ́sẹ̀ tó kọjá ní orílẹ̀-èdè náà gbé àwọn ọmọ ilẹ̀ China mẹ́fà àti ọmọ ilẹ̀ Uganda méjì kan lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n ń gbé ìgbésẹ̀ tó lè tan àrùn kòrónà ká látàrí bí àwọn ọmọ Uganda méjèèjì náà ṣe ran àwọn ọmọ ilẹ̀ China ọ̀hún lọ́wọ́ láti sá lọ kí wọ́n má bàa wà ní ìyàsọ́tọ̀ nínú ilé ìtura kan nítorí méjì nínú àwọn ọmọ ilẹ̀ China ọ̀hún ló ní àrùn kòrónà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti sún òfin kónílégbélé síwájú di ọjọ́ ẹtì ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí ṣògùrẹ́ni kejì ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lọ́wọ́ ẹ̀já lọ́gbọ̀n bí gbogbo ìpínlẹ̀ tí ìjọba àpapọ̀ dárúkọ ti bẹ̀rẹ̀ kónílé ó gbélé wọn báyìí ìpínlẹ̀ Ògùn ti sún ìgbélé tiwọn sí ọjọ́ kẹrin ìyẹn ti ṣe ọjọ́ ẹtì ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló sọ eléyìí di mímọ̀ wípé òun ti bẹ̀bẹ̀ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari láti sún ọjọ́ ìgbélé ti ìpínlẹ̀ Ògùn sí iwájú pé ààrẹ sì ti fi àṣẹ sí i. ó ní ẹ̀bẹ̀ ọ̀hún wà ní ìbámu pẹ̀lú ojú náà fún àwọn ènìyàn láti gbáradì fún ìgbélé náà wípé kò yẹ kí ọ̀rọ̀ ọ̀hún kó bá wọn ní ẹ̀jà fú ní ìpínlẹ̀ Ògùn di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ohun gbogbo sì ń lọ déédé ní ìlú Abẹ́òkúta àti gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ láìsí wàhálà àwọn ọkọ̀ gbogbo àwọn ọkọ̀ sì ń rìn nínú ìrèkìnrìndò tẹlifíṣàn Orísun sí Ìjẹ̀bú Òde ọ̀pọ̀ àwọn ọkọ̀ ló sì wà lójú pópó tí wọ́n sì ń ṣe iṣẹ́ wọn àwọn ènìyàn ń lọ sí àwọn ibùdókọ̀ láti wọ ọkọ̀ káàkiri ní tòrótìbù ìlú Ìjẹ̀bú Òde bákan náà ni kò yọ ìlú Abẹ́òkúta sílẹ̀ gẹ́gẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ní ìpínlẹ̀ náà Adéníkẹ́ Atítẹ̀bí ti sọ ó wí pé àwọn ènìyàn ń àwọn ènìyàn ń pa òfin ìmọ́tótó mọ́ ní àwọn ilé ìtajà ilé ìfowópamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé ọ̀pọ̀ àwọn ilé ìtajà ni wọ́n gbé ike síta tó ń tómi àti ọṣẹ fún àwọn ènìyàn láti fọwọ́ wọn lákòótán ó ló ti hàn kedere wípé ọjọ́ kẹrin oṣù kẹrin tí í ṣe ọjọ́ ẹtì tí ń bọ̀ yìí ní ìpínlẹ̀ Ògùn yóò bẹ̀rẹ̀ kónílé ó tiwọn ṣògo rẹ̀ kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.